ilé ẹjọ́ ńlá wà lónìí o lórí ọ̀rọ̀ tó ń tẹ̀ síwájú àmọ́ kí n má bòpò lọlé olóró ọ̀rọ̀ ti dé ojú ọ̀gbagadè báyìí ẹ já àjọ lọ. báyìí a ti wà pẹ̀lú agbẹjọ́rò olódì ẹni tí ó dúró fún Tani Olohun lẹ́yìn ilé ẹjọ́ agbẹjọ́rò. ẹ ṣe mo dúpẹ́. ọjọ́ ẹ dárúkọ yín fún wa. orúkọ mi náà lẹ dábẹ́ ṣe bẹ̀rẹ̀ program bóyá kí n confam ẹ̀ lẹ́fẹ́ orúkọ mi ní Mufitau Olúfọlá Olódì a rí i pé ilé ẹjọ́ ti fún Tani Olohun ní bẹ́ẹ̀lì dúpẹ́ fọlọ́run. èyí tẹ̀sí ti ń fà láti ọjọ́ pípẹ́ wá. a ò rí ẹnìkejì yín adémọlá bá ní ilé ẹjọ́ sóun ló fà á tí ẹ fi rí bẹ́ẹ̀lì yẹ ṣe lónìí ni àbí kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀. gbogbo ẹyọ náà fáwọn pé ní a file application òun náà file a plenary objection before now and adúgbò ọ̀dọ̀ Ọlọ́run pé a rí ìyọ̀ǹda ilé ẹjọ́ gbà láti fún ní bẹ́ẹ̀lì. ok kò sí àtakò lónìí bẹ́ẹ̀lì nìkan ni. ẹ kò sí àtakò kan kò sí àtakò kankan látọ̀dọ̀ àwọn lọ́ọ̀yà Ògo Olórin wọ́n ní àwọn náà ti gba instruction láti ọ̀dọ̀ àwọn wọ́n ti gba ìyọ̀ǹda láti ọ̀dọ̀ àwọn tí wọ́n fún àwọn níṣẹ́ ṣe káwọn ọmọ tako béèlì abdulaziz adébọlá aka ìkàrọ̀ lọ́n lẹ́nu so yours truly àdẹ̀dúpẹ́ lọ́wọ́ adájọ́ náà pé adájọ́ náà ò waste time láti gbọ́ application wa tó sì tún fún wa ní béèlì yẹn very very liberal terms. kí làwọn ìlànà béèlì tó ń gbé kalẹ̀. ìlànà béèlì tí wọ́n gbé kalẹ̀ ó jẹ́ ètò rọrùn púpọ̀ jù wọ́n ní kí fámìlì ẹ̀ kan dúró ẹni tó jẹ́ fámìlì ẹ̀ kan dùn èèyàn méjì náà ni kó dúró fún inú àwọn méjèèjì yẹn ni kí ẹnìkan ó jẹ́ fámìlì ẹ̀ kó dúró fún tó wà ní within jurisdiction tó wà lágbègbè ilé ẹjọ́ yìí ká sì wá ẹlòmíì kún láti dúró fún fún bail application ó wà lébra àwọn òbèrè owó òbèrè kankan. nígbà yìí kí ni ohun tó kàn nígbà tẹ̀sí gba bail. tó kàn báyìí náà ni pé káwọn náà bá ṣe perfect bail yẹn àdẹ̀sí bẹ̀rẹ̀ process yẹn bí a ṣe perfect yẹn fún àwọn onídùúró wọn fi sign forms wọ́n fìlì fún tí wọ́n fọwọ́ sí adẹ́gbẹ́ lọ síwájú adájọ́ tó fún wọn ní bail. tẹ bá wá pàfẹ́tì bẹ́ẹ̀lì náà tán ṣé ó ń lọlé àbí ó tún ní àwọn àtakò kọ̀ọ̀kan. that's the major problem we have. Um, mo gbọ́ pé àwọn pékèsì méjì kan ti tún wà nílẹ̀ against ẹ̀ mi ò tí ì rí process yẹn o mò ń gbọ́ bí rumor ni mo dẹ̀ pé ní there is no smoke without fire wọn náà kéésì kan tó wà against ẹ kéésì wà against ẹ uh, lẹ́nu kí n tó kúrò ní court mo máa gbìyànjú láti rí àwọn cases yẹn náà court tó wà so that a lè perfect gbogbo ẹ̀ papọ̀ tí ó fi lè jáde nírọ̀rùn so that tí ó kún mẹ́rin pé kó máa wá ọmọ lọ ní ìwà kú. tẹ́ ẹ̀ ń sọ ni pé béèlì tò ní kò sọ pé Tani Olohun ti gba òmìnira. rárá kò sọ bẹ́ẹ̀ ó gba òmìnira ní kéèsì tó kọ́kọ́ gbé wá sílé ẹjọ́ gangan. ó ti ní òmìnira ní ilé ẹjọ́ méjì báyìí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ó tún kù ilé ẹjọ́ mélòó báyìí. a gbọ́ pé ní ilé a gbọ́ mi ò sì rí proof ẹ̀ mo gbọ́ wípé nínú lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ó tó ń jẹ́jọ́ ní ilé ẹjọ́ májísírèètì mi. bí mo ṣe gbọ́ náà nìyẹn mi ò sì rí ìwé yẹn gbà bọ̀sí tó kúrò ní kọ̀sán lẹ́yìn máa intensify effort láti rí àwọn ìwé ìpẹ̀jọ́ tí wọ́n fún un náà kọ̀ sí gbà sẹ́yìn ẹ̀ tó sẹ́yìn ẹ̀ tó máa dúró fún ní ilé ẹjọ́ tá à ń sọ. agbẹjọ́rò ni mí agbẹjọ́rò rẹ̀ máa ń pè wá ẹ̀yin náà ẹni tẹ́ fẹ́ rojọ́ gan ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ẹnu ọdún yín o ẹ̀yin lẹ́yìn pè wá lágbẹjọ́rò so àgbẹjọ́ yín rò náà ni. ẹgbẹjọ rẹ gbogbo ẹni tó bá gbẹjọ gbogbo ẹni tó bá ń jẹjọ gbogbo ẹni tó bá jẹjọ gbogbo ẹlẹbìrẹ yọ mi o gbogbo ẹni tó bá ń jẹjọ àgbẹjọ́ rẹ rò iṣẹ́ táwọn àgbà náà nìyẹn so ní báyìí tó ti jáde àtúnṣe ló kù. àtúnṣe fún kéèsì méjèèjì tó kù yìí mo rò pé yẹn náà ò lè fún wa ní problem mo nígbàgbọ́ pé àwọn méjì tó kù náà kò ní fún wa ní problem láti bá jáde. Now, uh, before ká tó máa lọ ẹjọ́ ìṣòro lẹ ní fún àwọn tó jáde wọn jẹ bí olólùfẹ́. ọ̀rọ̀ láti gbọ́ láti ẹnu agbẹjọ́rò Olóbì ní ibi tí ẹjọ́ Tani Olohun ti ṣẹ̀ṣẹ̀ parí nílé ẹjọ́ májísírèètì tí májísírèètì sì ti fún ní bẹ́ẹ̀lì ní báyìí agbẹjọ́rò eh, Tani Olohun ti gba bẹ́ẹ̀lì ní ilé ẹjọ́ méjì upper area àti májísírèètì ó tún wá kù májísírèètì kan láti gba bẹ́ẹ̀lì kí ó tó lè di òmìnira pátápátá ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ yín látàkùn agbẹjọ́rò àjọ afẹ́kẹ́ sọ orúkọ yín kẹ́ẹ̀dẹ̀ sọ dí pàtàkì tí ẹ fi tako béèlì tí adájọ́ fún Tani Olohun ní ilé-ẹjọ́ ah, láàárọ̀ yìí. orúkọ mi ni abdulkadir adémọlá abọlájẹ àjàsá ẹsùkọyà tí mo jẹ agbẹjọ́rò kan lára agbẹjọ́rò àwọn ògo ìlọrin àti àfa òkúta gidi so ní ìdí pàtàkì gẹ́gẹ́ bí ìbéèrè tẹ ìbéèrè tí a fi tako béèlì Tani Olohun ní Magistrate Court ní èyí yìí kò tayọ wípé látara ẹ̀bẹ̀ tí àwọn ìyá rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ tí wọ́n ti bẹ̀ ṣáájú wípé kí wọ́n jọ ká ọmọ àwọn so ẹ̀bẹ̀ náà ni àwa náà wò láti wò pé kí àwa náà kí àforíjì ká má tako bail application yẹn níwájú Magistrate Ibrahim ẹ rí pé ọ̀rọ̀ tá a ti sọ náà nìyẹn látẹ̀yìn pé àní tako. nígbà tẹ́ ẹ̀ ti wá tako béèlì ṣé ó já sí wípé ẹ ò bá ṣẹjọ́ mọ́ rárá. rárá o béèlì yàtọ̀ sí ẹjọ́ gangan tó wà ńlẹ̀ akànmọ́ àkàn tako béèlì ẹ̀ látara pé kó lè bá a ní òmìnira ráńpẹ́ temporary freedom. láti lè bẹ̀rẹ̀ láti lè wá ṣiṣẹ́ ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tó jẹ́ pé òun ló ṣẹ̀ òun náà ló gbúdọ̀ bẹ̀bẹ̀ fúnra rẹ̀ látara pé ká withdraw kéèsì àbí ká má withdraw kéèsì ẹ̀bẹ̀ táwọn èèyàn ń ba bẹ̀tẹ́lẹ̀ àtàwọn òbí ẹ̀ just for wípé kóun fún lè ní kó fi ní temporary freedom bí àwọn tó kù ṣe ní bí bàbá àtẹ́dé àtàwọn tó kù bẹ́ẹ̀. lọ́rọ̀ kan kì í ṣe pé foríjì ah, àmọ́ ẹ fẹ́ kó ní òmìnira kó ba lè wá bẹ̀bẹ̀. lọ́rọ̀ kan kì í ṣe pé a ti ìforíjì yan yan pé àṣẹjọ́ mọ́kọ́ o a kàn fún ní a kàn foríjì kó lè bà ní temporary freedom kó fi wá jáde kó fi lè máa wá láti ilé wá bẹ̀bẹ̀ fúnra ara rẹ̀ káwá lè foríjì. ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ilé ẹjọ́ májísírèètì la wà Tani Olohun sì ni adé tí wọ́n ń gbébọ̀ láti ilé ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wọ́n ń bọ̀ yẹ níwájú tá a bá wò dáadáa ní ojú ìran wa Tani Olohun ni ó ń bọ̀ yìí adájọ́ ṣẹ̀ṣẹ̀ fún ní bẹ́ẹ̀lì ni.